الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم ثم الصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه ومن والاه adákọ́ fún ọlọ́run ọba wa ọba tó yẹ pé òun ló ṣàánú ní ṣàánú wa gbogbo ìgbà yìí sì ń tọ́jú wa ń mójútó wa adúpẹ́ fọlọ́run àyìn lógo àmọ́ olórí lórí ọ̀pọ̀lọpọ̀ tó ṣe fún wa ọlọ́run dákun má gba orin náà lọ́wọ́ wa o èyí tá à ń rí nínú orí dákun má gbà lọ́wọ́ èyí tá à ń rí dákun má gbà lọ́wọ́ àwọn èyí tá à ń rí tọ́já burú tó gbé fò wá àmọ́ lóore o èyí tá a rí tó gbé fún aláboró àmọ́ lóore o dákun má fàbúrú kẹwà ọ̀làlá haúlá ọ̀là quwwata illa billah lónìí náà ni àwẹ̀ di márùn pẹ̀lú yàǹdà ọlọ́run a tún máa gbéyẹ̀wò lówùúrọ̀ òní nípa àwọn ohun tó tún yẹ tó ká tó lákàkún so ẹjú yá lọ bí ìwé ẹ̀yìn ẹ̀yẹ mi òun náà ni sọ́fòlẹ̀ àwọ̀wọ̀lẹ̀ ká máa tó sọ́ọ̀fù àkọ́kọ́ ah! ọ mùsùlùmí bóò ló ti dáa tó tó bá lè máa tò ní sọ́ọ̀fù àkọ́kọ́ ó máa dáa púpọ̀ o sọ́ọ̀fù àkọ́kọ́ yẹn ká máa sàpáǹtì tiẹ̀ ó máa dáa púpọ̀ o pàpà jùlọ lọ́tún lọ́tún tó yẹ pé ọ̀tún ní ká sá máa sáré lọ ọ̀tún ní ká sá máa sáré lọ ó máa dáa púpọ̀ o ọlọ́run bá nífẹ̀ẹ́ rẹ̀ tẹ̀yìn bá lè ṣe bẹ́ẹ̀ torí pa níbi Muhammad sallallahu alaihi wasallam oní pé inna Allaha wa malaikatahu yusalluna ala sufufil awwal ọlọ́run ọba àtàwọn màláìkà rẹ̀ wọ́n máa ń sàdá fáwọn tí wọ́n sòrò sọ́fà lákọ̀ọ́kọ́ iná ọ̀rọ̀ mi inna Allaha wa malaikatahu yusalluna ala sufufil ọlọ́run ọba àtúnṣiṣẹ́ rẹ̀ wọ́n máa ń ṣàdúrà fáwọn tí wọ́n máa ń tuni sọ fún ọ̀tún lọ́tún lọ́tún lọ́tún ló fi dá tàbá fẹ́ tó sọ fún wa ẹ rí i pé ẹni tó bá ṣe ìkọ́ ọmọ nítòsí ẹ̀yìn máàmù ni ọ wà àwọn tàbá fẹ́ máa tò ká máa tò sẹ́gbẹ̀ẹ́ ọwọ́ ọ̀tún ẹ̀ ọwọ́ ọ̀tún ẹ̀ ká máa jà sọ́tún tí ọba sí rí mọ́ ká bọ́ sósì tàbá fẹ́ tó sọ fún ẹlẹ́ẹ̀kejì ẹni tó bá kọ́ fẹ́ tò yóò tó sẹ́ńtà ìmáàmù sẹ́ńtà ìmáàmù ni ọ wà yàtọ̀ báwọn kan ṣe rò ó àwọn lè òkúbọ̀ yálọ̀ gbé sọ́fù yẹn wá látọ̀tún rárá o ẹni ọba ọkọ̀ tò ní sọ́fù kejì tàbí ọkọ̀ tò ní sọ́fù kẹta tàbí ọkọ̀ tò ní sọ́fù kẹrin tàbí ọkọ̀ tò ní sọ́fù karùn-ún ẹni iye sọ́fù yòówù tàbá fẹ́ tó òun lọ́kọ̀ fẹ́ tó sẹ́ńtà ìmáàmù ni ọwọ́ o àwọn tí bá ń dé lẹ́gbẹ̀ẹ́ lẹ́yìn rẹ̀ tí wọ́n máa ju ọ̀tún ọ̀tún ọ̀tún torí pé ọlọ́run bá tàwọn màláìkà rẹ̀ wọ́n máa ń ṣàdúrà fáwọn tí wọ́n bá ń tò ní sọ́fù ọ̀tún bákan náà ká máa wá dùn funfun síbi sọ́ọ̀fù wájú yẹn torí pé àbúrò rírọ́ gbà wá látọ̀dà nàbí Muhammad sallallahu alaihi wasallam tó sọ pé láwùjọ alámù náà sùn máa fi nìdá tẹ́nì kọ̀ọ̀kan yín bá mọ ohun tí ń bẹ níbi kápẹ̀ òun ni ọ̀sọ́fìlẹ̀ awwal àti sọ́ọ̀fù alákọ̀ọ́kọ́ tó mọ̀ làmù yẹ́ jìdó ilà àyẹ̀sẹ̀hìmù àléyìí làṣìṣàhàmù tọ́wọ́ jẹ́ pé wọn ò rí ọ̀nà àbáyọ àfikún ó dì funfun wọn ò ṣe bẹ́ẹ̀ o wọn ò ṣe bẹ́ẹ̀ o nínú ọ̀rọ̀ míì ó ń sọ ọlọ́run bá ní pé láwùtá àlàmúnà máa yà àlàmún kálẹ̀ bá mọ ohun tí wọ́n mọ̀ ní láwùtá àlàmún àwòyà àlàmún máa fi sọ́fù kálẹ̀ bá mọ̀ tàbí wọ́n bá mọ ohun tí bẹ́ẹ̀ bí sọ́fù àlùmọ̀kọ́dàm tó wà níwájú ni làkàánì ti kóra á so kò bá jẹ́ pé ẹ̀ bá máa jẹ́ nìkan tó yẹ pé ha èmi ni mo gbọ́dọ̀ wà ń bẹ̀ èmi ni mo gbọ́dọ̀ wà ń bẹ̀ èmi ni mo gbọ́dọ̀ wà ń bẹ̀ mùsùlùmí tún sì lóore òun náà ni mọ́n yóò sọ lè fi sọ́fìlà wà ẹni tí bá ń sọ fún alákọ̀ọ́kọ́ tọ́lápù wẹ́wà sọ fún wa ikú àdàbí àmọ́hámọ́ sàálà sọ sọ pé khairu sufufi rijal awwaluha sọ́ọ̀fù tó lóore fáwọn ọkùnrin àkọ́kọ́ rẹ̀ ni wa sharruha akhiruha èyí tó burú jù ní ti gbẹ̀yìn rẹ̀ wa khairu sufufi nisa akhiruha sọ́ọ̀fù tó lóore jù fáwọn obìnrin ní gbẹ̀yìn tiwọn wa sharruha awwaluha èyí tó burú jù ní àkọ́kọ́ tiwọn kí ni túmọ̀ rẹ̀ ìtumọ̀ rẹ̀ òun náà ní pé àwọn olùmọ̀ wọ́n jọ yíwa pé lójú ayé ànábì Muhammad sallallahu alaihi wasallam kò sí ohun tó dí gàgá láàrin ọkùnrin àtobìnrin kò sí gàgá kankan láàrin wọn àwọn ọkùnrin wà ní lọ́wọ́ iwájú àwọn obìnrin wà lọ́wọ́ ẹ̀yìn látara bí wọ́n ṣe wá tò yìí sọ́ọ̀fù tó lóore jù náà ni níbi tọkùnrin ní sọ́ọ̀fù alákọ̀ọ́kọ́ èyí tó burú ní ti gbẹ̀yìn tọkùnrin o kìlọ́fà torí pé ń dàkejì rẹ̀ lọ́sọ níbi tàwọn obìnrin sọ́ọ̀fù alákọ̀ọ́kọ́ tí wọ́n ló burú jù kí ló fà torí pé àwọn nẹ́ẹ̀sì sí àwọn ọkùnrin tó last ní sọ́ọ̀fù gbẹ̀yìn tiwọn orí obìnrin lè máa gbá ìbàdí ọkùnrin tàbí ẹ̀tì ẹ̀kọ́ ọkùnrin lè rùkú lẹ́yìn lẹ́yìn kọ́dọ́gbọ́n máa wo obìnrin lẹ́yìn ẹ̀yìn rẹ̀ nígbà ọba rùkú tó fi fà á tó ń sọ ọlọ́run bá sọ pé méjèèjì ni burú ìgbẹ̀yìn tàwọn ọkùnrin àti tàkọ́kọ́ tàwọn obìnrin ọwọ́ àní pé sọ́ọ̀fù ti gbẹ̀yìn tàwọn obìnrin ló jù ṣùgbọ́n bí amúsá tó ipá àti ní gàgà lónìí yìí bí sọ́ọ̀fù àkọ́kọ́ ọkùnrin ṣe lọ́lá bẹ́ẹ̀ náà tobìnrin náà lọ́lá o ẹ̀yin èèyàn mi níbi sọ́ọ̀fù yìí wọ́n fẹ́ jẹ́ àmà tò dọ́gbandọ́gba wọ́n sì fẹ́ jẹ́ àmà tò déédéé kọ́dà fẹ́ jẹ́ kọjá pé sọ fún dáadáa nínú tí wọ́n á ní torí tó sọ fún dáadáa kó dó dọ́gba ní ìkọ́ ọmọ ti sọ̀là ń bẹ lára pé ń pé o inú ẹgbà wa mi mi ń tà máa mi sọ̀là ń jẹ́ kí ìrun ó pé dáadáa ẹ máa ń jẹ́ kí ìrun ó pé dáadáa tó fi jẹ́ pé nínú nǹkan tó ṣe wálé mọ̀ lónìí òun nípa adé lọ́dọ̀ àwọn bàbá kan bọ́ọ̀ bá ṣe ń gbé ẹsẹ̀ sí wọn lẹ́sẹ̀ wọ́n máa sún ẹsẹ̀ wọn bọ́ọ̀ bá ṣe ń gbé ẹsẹ̀ sí wọn lẹ́sẹ̀ wọ́n máa sún ẹsẹ̀ sọ́hun ni kódà tó bá le jù wọ́n ni ah ah kí ló dé ọ̀fẹ́ máa tẹ̀ mọ́lẹ̀ ni kò yé wọn ni o tó bá yé wọn wọn ò bá mọ̀ pé ó yẹ ká so ẹsẹ̀ yẹn pọ̀ dáadáa kẹsẹ̀ yẹn kẹsẹ̀ ó sún mọ́ra wa dáadáa tí ó bá ti sún mọ́ra wa dáadáa tó yẹn ìní ẹ̀ ni ó sì lóore sí lọ́dọ̀ ọlọ́run yóò sì lóore sí lọ́dọ̀ ọlọ́run torí pé ànábì wa muhammad sallallahu alaihi wa sallam ó fẹ́ jẹ́ kí kókósẹ̀ ó kóra wọn dáadáa iná ọ̀rọ̀ mi ò ní pé akéémúsòfò fákọ́ọ̀mù ẹnẹ̀rú sọ́ọ̀fù yín kó dúró déédéé ẹnẹ̀rú ẹ̀ kó dúró déédéé inú kẹtùn sí ọlọ́run fẹ́ jẹ́ amúlò ni tá a gbọ́dọ̀ mójútó ń bi sọ́ọ̀fù wa ẹ̀yìn ìyẹn mi bó wà láti tó sọ́ọ̀fù ẹjẹ́ ọlọ́mọ o wípé kókósẹ̀ ni wọ́n fẹ́ jẹ́ kókóra wọn àti èjìká tí kókósẹ̀ wa bá kóra wa ọ̀rọ̀ parí tí kókósẹ̀ wa bẹ́ẹ̀ tí èlè kára wa sí wàhálà mọ́ àti tuntun ọ̀fù dáadáa nù báyìí yóò kí ẹsẹ̀ nìkan gùn tó sàbàlà tàbí kí ẹsẹ̀ kan nìkan kúrú tàbí kí ẹnìkan jẹ́ àgbàlagbà tàbí kó jẹ́ ọmọdé lọ́gbà tí kókó sẹ́bẹ̀ ti kóra wọn pẹ̀lú àna ọlọ́run sọ́ọ̀fù wa ti tò dáadáa ni bó wa láti rájẹ kíkó sẹ́ kóra wọn òun náà ní ká jẹ́ kí gìgísẹ̀ wa kó dó lórí ọmọ kó dó níbi ìlà tí gìgísẹ̀ bá ti lọ́ dó níbi ìlà a sì sọ fún wa tó dáadáa yàtọ̀ sí bá a ti máa lọ fi àtàǹpàkò síbi ìlà ìwọ fi àtàǹpàkò jẹ síbi ìlà èmi fi àtàǹpàkò tèmi síbi ìlà eléyìí náà fi àtàǹpàkò tẹ síbi ìlà sọ fún yẹn lè má dùn dáadáa látara pé àgbàlagbà lè ní ọmọdé nìwọ ẹsẹ̀ tèmi ṣe fàgàdà ẹsẹ̀ tiẹ̀ kéré yóò jẹ́ jẹ́ pé kẹ́nìkan yọ wájú kẹ́nìkan bọ́ ẹ̀yìn ṣùgbọ́n tá a pé gìgísẹ̀ ẹsẹ̀ ìyẹn ẹ̀yìn ẹsẹ̀ là ń pè ní gìgísẹ̀ eléyìí lábálọ gbé sórí ìlà gangan láwa jẹ́ kí kókósẹ̀ wa kókóra wa pẹ̀lú àna Ọlọ́run sọ fún owó dòó bó ti yẹ kó dòó ní títọ́ nínú kẹta fẹjẹ kámọ ni níbi ọ̀rọ̀ ẹlẹẹka àwọn yìí níbi ọ̀rọ̀ ta ohun ta ti fẹ jẹ àmà òun náà ni tí ìmáàmù tó bá fẹ́ bẹ̀rẹ̀ ẹrùn inú ẹ̀kọ́ òun náà ni kí ìmáàmù ṣe dùwà olùsèptà dùwà àdúrà tá a máa fi ṣe ẹrùn اللهم باعد بيني وبين خطاياي كما بعدت بين المشرق والمغرب اللهم باعد بين خطاياي كما بعدت بين المشرق والمغرب اللهم نقني من خطاياي كما ينقى الثوب الابيض من الدنس اللهم اغسلني من خطاياي بالثلج والماء والارض الي لا tí wọn fẹẹ já gẹ́gẹ́ bí àbúrò yẹn wọ́n ti béèrè lọ́wọ́ ànábì Muhammad sallallahu alaihi wasallam pé ń sọ ọlọ́run mo rí pé tó bá fẹ́ kí òun fún wa kọ́kọ́ máa ń dákẹ́ ní kí lọ́ọ́ máa ń wí tí a jùkọ́ tó ka fátíà ànábì fi wá sọ àdúrà èyí tá a sọ lẹ́ẹ̀kan yẹn tí ẹrú tó fẹ́ kí òun bá ti wá sọ àdúrà èyí tẹ́ni jẹ́ẹ́jẹ́ ká má gbàgbé o láti ṣe a'udhu billahi tọ́wà pé ń tàn wí sókè ní ohun tí ó kẹjáde ni pé alhamdulillahi rabbil alamin láti máa bá kéwù lọ́nu bàbá tó dé dẹ̀rá ẹlẹ́ẹ̀kejì a ti ṣe bismillah ní jẹ́jẹ́ alhamdulillahi rabbil alamin kí ló fà tá a fi ṣe bẹ́ẹ̀ ká má gbàgbé pé suratul fatiha bismillah ti ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ mi dín ní tọ́yọ̀tọ̀ sáwọn sóra àyókù bísímìláì tí wọn ò sí lára tí wọn ló fi fàátà ẹ bá sọ pé bọ́ọ̀lì lè mọ́ dóbi aléhìn wọlé dọ́ọ̀lì táṣì àmì á sì bẹ̀rẹ̀ sóra mi á sì ti bísímìláì sóhun ṣùgbọ́n tó bá yìí ka sóra kẹtàn wá fẹ́ mú sóra mi kí ló fi ṣèyàtọ̀ láàrin sóra méjèèjì ó sì bísímìláì ní jẹ́jẹ́ tún ni o ó tún ṣe jẹ́jẹ́ ìdí náà tó jẹ́ pé tabali ti rákẹ́ lẹ́ẹ̀kejì tàbí kafáàtà á sì bísímìláì á ní sàwódò mọ́ bí òun á sì bísímìláì ní jẹ́jẹ́

ká ṣe àmì ká sì kígbe sókè dáadáa ó jẹ́ kí àwọn àwọn olùmọ̀ sọ pé bushra ìmọ̀ wá afakọta ní inú hòtá ní nẹ́límọ́lá ìkà ọmọ kú oríire o ẹ bá wa fún wọn nírò o ẹni tí àmì wọn bá ṣe dédé àmì àwọn màláìkà torí pé Bukhari àti Muslim ló gbé jáde pẹ̀lú sánẹ́dì wọn tún fi dọ́dọ̀ àfa àbò rírọ̀ àfa àbò rírọ̀ sálàyé pé ó ń ṣe ọlọ́run bá ti kà sọ̀rọ̀ àbẹ̀wò sọ báyìí pé ìdá amánẹ́lí máa mú fa àmínú tí màmú yín bá ṣe àmì ẹ̀yin ní ò ṣe àmì o fàyín náà máa ń wá fakọta àmì inú hó tàmí iná màláìka torí pé tí àmì rẹ bá ṣe dédé àmì àwọn màláìka bó fi rọ̀lẹ́ hó máa takọ́ dàmùmí dábẹ́ wọ́n ṣe àforíjì ẹ̀ṣẹ̀ rẹ̀ tó ṣe lọ sẹ́yìn wọ́n ṣàforíjì ẹ̀ fún Allahu akbar ọ̀ká náà sọ̀rọ̀ sọ́nà yẹ̀kún àmín ó sọ náà bá gẹ̀ náà máa ń sọ pé àmín nígbà bá ka fáti àtẹ̀wọ̀n ní ọ̀sọ́ bẹ́ẹ̀ nínú ẹgbàá wa mi ó sọ náà bá sọ báyìí pé ìdàkọ́lá adókòfin sọ láti àmín tẹ́nìkọ̀ọ̀kan yín bá sọ pé àmì níbi ìrun wàlìmọ̀lá ìkà tó fi sàmáì àmín àwọn màláìkà náà ṣe ní sàn àwọn náà sọ pé àmì látòkè sánà fàwa fakọ ìdáhùn mọ̀lẹ̀ òkúra àmì òkè ní ṣe déédé àmì kejì àmì tọmọ ẹ̀dẹ́ ènìyàn tí ń kí n ṣe déédé àmì ti màláìkà gbófinró aláwọ̀ máa takọ̀ dàmìdàmì wọ́n ṣàforíjì ẹ̀ṣẹ̀ yẹn tó ti lọ wọ́n ṣàforíjì ẹ̀ fún yẹn ni o nínú ọ̀rọ̀ míì oṣù ọlọ́run bá sọ pé ìdàkọ́ lẹ́lẹ́kọ́ rí ogé ìlú mọ̀gùdóbi àléhìn wọlá dọ̀ọ̀lín tólùka kùránì bá ka ogé ìlú mọ̀gùdóbi àléhìn wọlá dọ̀ọ̀lín fakọ́ọ̀n mọ̀nà kọ́lífàhù kẹ́ni tó wà lẹ́yìn yọ sọ báyìí pé àmín ìtumọ̀ àmín ni pé Allahumma stajib ọlọ́run ọba gbà ó ọwọ́ afọkọ̀ kọ́ọ̀lù kọ́ọ̀lù àlì sàmà àmín rẹ̀ wá sí déédéé ọ̀rọ̀ táwọn màlẹ́kà náà ń ṣe àmín sí àwọn náà ń ṣe àmín gbófinrọ̀lá ọmọ àtàkọ́ dàmíndàmbé wọ́n ṣàforíjì ẹ̀ṣẹ̀ rẹ̀ fún tọ̀hún ẹ jẹ́ gbìyànjú láti máa ṣe àmì nínú ìṣesí tó ń sọ fún nípa àwọn sàbẹ̀ ni pé tí wọ́n bá ṣe àmì wọn inú mọ́ṣáláṣí jẹ́kẹ́jì yóò dùn fún ohun yẹn wọ́n yóò rí lè mọ́ dóbi aléhìm wọlé dọ́ọ̀lìn àmín àti máàmù àtàwọn tí bẹ̀rẹ̀ yìí máàmù gbogbo wa lájọ ṣe àmì papọ̀ yàtọ̀ sí báwọn kan ṣe rò ó pé máa mọ ọkọ sí àmì nẹ́kàwó tó sami tí wá rárá o àjọ sami bákanáà àjọ sí ilé o tó wípé tani wọ́n ṣàforíjì fún tàbá ní kí máa mọ ọkọ sí tiẹ̀ sí máa mọ wọ́n ṣàforíjì fún ní àbáwa àmì wa ló jẹ́ pé bákanáà tí máa bá sọ pé bẹ́ẹ̀ mọ̀ gbogbo àlẹ́ wọn dàdọ̀ lè ń fàkúrú àmì àlẹ́bí sọ pé ká sọ pé àmì àwọn màlẹ́ta àwọn ìmáàmù náà sọ pé àmì àjọ sọ ni nínú kẹta gbọ́dọ̀ mójútó ni nínú wa sọ bákan náà ká má wàá gbàgbé pé ààyè mẹ́rin iná ẹ̀ láti máa ń gbọ́wọ́ òkè o ààyè sì yàtọ̀ sí ẹ̀ẹ̀mẹ́rin a máa ń sọlé ní gbogbo ògbà tẹ̀tìbọ́tìlẹ̀ rọ́ọ̀m á gbọ́wọ́ òkè tàbá fẹ́ kábára gbogbo ògbà yóò tá a bá ń lọ rùkú iye rákà yóò tá a fẹ́ kí ẹ̀yọ̀kẹ́ wọn ká sí tá tàbá dìde rákà ẹlẹ́ẹ̀kẹta àgbọ̀wọ́ òkè òun ló sì kẹrin kì í wá sí pé ẹ̀ẹ̀mẹrin torí ẹlòmíì ń bẹ tó bá ti dìde rákà ẹlẹ́ẹ̀kejì kò ní gbọ́ sókè mọ́ tí bá ń lọ rùkú bọ́bá ìdílé bí rùkú kò ní gbọ́ sókè mọ́ bọ́ọ̀dì ẹlẹ́ẹ̀kẹta náà kò ní gbọ́ sókè bá ń lọ rùkú kò tún ní gbọ́ sókè tó bá dìde ọlọ́fẹ́ sì rẹ̀ jẹ́ tànẹ́bì tànẹ́bì kan yẹn o tó bá